إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أقني فولو وباوا جل وعلا الحمد لله أنت رأيكاتي بفوج شالله نبي ومحمد صلى الله عليه وآله وسلم أنيناني أروكيفا ننوسو رمضان هجرة سجيش الله صلى الله عليه وآله وسلم ودي 1447 àtúntò akáàbọ̀ sọ́rọ̀ tí ó tafsir tá a máa ti fúnra wa ní masalasi níbà yìí masalasi markas Umar ibn Khattab al-Islami ní Kaduna àwọn amíru wa tó máa ṣe tafsir náà fún wa ọlọ́mọ́sàbá àti dáadáa fún wa àti gbogbo wa náà sọ́rọ̀ tí a ti ń kà lọ́wọ́ òun ni sọ́rọ̀ tó ibi tí a ti dúró bẹ̀ lánàá òun ni áyà 82 nínú sura náà lónìí pẹ̀lú ògo Ọlọ́run subhanahu a ó gbéra láti aya 83 ibi gbólọ̀ Ọlọ́run subhanahu wa ń sọ fún ọba yìí pé من همه ونفخه ونفسه ويسألونك عن ذي القرنين قل سأتلو عليكم منه ذكرا إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا فأتبع سببا حتى إذا بلغ مغرب الشمس وجدها تغرب في عين حمئة ووجد عندها قوما قلنا يا ذا القرنين إما أن تعذب وإما أن تتخذ فيهم حسنا قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا وأما من آمن وعمل صالحا فله جزاء الحسن na وسنقول له من أمرنا يسرا قل وبوا تبارك وتعالى inú àwọn àyà tí ọlọ́run ṣàlàyé fún wa nípa ẹrú kan nínú àwọn ẹrú rẹ̀ tó pé inú ògo tọ́lọ́run ta'ala ọlọ́run fún ẹrú yìí ní agbára ó sì fún ní okun

àwọn mi ní ìtàbáwọn sóra mi ọlọ́mà ń sọ fún wa àwọn nǹkan tó ti kọjá lọ àbáwọn nǹkan mi tí ó sẹlẹ̀ yẹni tí fún wa níròyìn nípa àwọn nǹkan àwọn sóra míì wá ń bẹ àbáwọn àyà mi tó pé ní tó ṣẹlẹ̀ tí yóò fi sọ̀kalẹ̀ àbí tí yóò fi sọ̀kalẹ̀ irú àwọn sóra tàbáwọn báyìí la máa sọ pé àwọn sóra tàbí tó ní àwọn asbábù

àwọn ìbéèrè wọ̀nyí torí pé àwọn tó rán wọn àwọn náà ti mọ̀ pé kò sẹ́ni tó lè dáhùn àwọn ìbéèrè wọn àfẹ́ tó bá jẹ́ ànábì ọlọ́run wọ́n fẹ́ ti test ànábì nípa wípé tí ò bá ti rí ìbéèrè yẹn dáhùn láti yẹ pé pé iṣẹ́ tọ́lọ̀ bá ti rán nírọ́ wọ́n wá ń sọ fánàbí ọ́n sọ fún ọba yìí pé sọlóhùn anurọ́dùnlé sọwọ́ kòfìlàmù láàrin pé ẹ béèrè lọ́dọ̀ rẹ̀ arákùnrin sọ́tọ́ pé ó rìn káàkiri gbogbo orílẹ̀ ìyẹn ni ìzọ́lọ́pàá rẹ̀ mẹ́rin tá a fẹ́ máa sọ̀rọ̀ nípa rẹ̀ yìí

máa sọ̀tàn rẹ̀ fún yín yẹn ni pé máa mú ìrántí wá fún yín nípa tó tàbí lẹ́yìn tẹ́ ń bèèrè nípa rẹ̀ yìí iná makanna aláhùfìlà ọlọ́ni dájúdájú dúrókọ̀rẹ̀ lẹ́yìn àwọn ọlọ́ọ̀bá afún ní ipò lórílẹ̀ agbáláyè lórílẹ̀ ayé wà á tẹ iná min kulli shay'in ní ojú ọ̀nà gbogbo nǹkan gbogbo tó bá fẹ́ ọlọ́ni aláwọ̀nà yẹn fún yírọ̀rùn wà atainahu min kulli shay'in sábàbà ọ ni àwọn ọlọ́run subhanahu wa ta'ala a fún ní ọ̀nà nípa gbogbo nǹkan ibn kathir rahmakullah látọ̀dọ̀ ibn abbas wọ́n ni wà atainahu min kulli shay'in sábàbà wọ́n ni ya'ni ilman a fún ní nípa gbogbo nǹkan yẹ̀tẹ̀ zúrùkọ̀rọ̀

yẹn ni pé ó wá rí oòrùn yẹn ń wọ̀ sínú ẹrọ̀fọ̀ kan ẹrọ̀fọ̀ dúdú àmọ́ ní rírí ojú yẹn pé nígbà tó débi tó oòrùn tí ń wọ̀ yìí ó wá rí pé ó bá oòrùn yẹn tí ń wọ̀ sínú dúdú kan àmọ́ ní rírí ojú wàwájẹ́dà ìndáha kọmà àmá kí wá sí yẹn nìkan ó tún wá bá àwọn kan níbẹ̀ ó nígbà tó débẹ̀ ya zalkarin àwa ń sọ pé yẹ zulkarnain a sọ a pèrè zulkarnain imma anto aziba nínú kọfìyà jẹ wọn kọfìyà jẹ àwọn ẹni wa imma anta takza fihim husna àbí bẹ́ẹ̀ kọ́ kọfì dáadáa pẹ̀lú wọn inú kọfìyà jẹ wọn àbí ni àbí jẹ́kárí àǹfààní kan látọ̀dọ̀ rẹ̀ amma man lókọ̀dínlẹ́ ni wọ́n sọ báyìí pé ṣùgbọ́n o ẹnikẹ́ni tó bá sàbò sínú wọn ẹni tó bá jálábòsí sọ̀sọ́rọ̀fàánù àzíbòho láìpẹ́ àófíàjẹ́ ẹni tó bá jálábòsí ìyáwó jẹ́ tó mọ̀ yọ̀rọ̀ bu ìlà rọ̀bìhì ìyá atayé yìí ni ó jẹ́ látọwọ́ lókọ̀dínlẹ́ lẹ́yìn náà ó tún wá dá subhanahu wa ta'ala yóò tún wá fìyà

nígbà tó bá di gbangba ajọ́ gbéǹdé alìkìyàmà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala nígbà náà lọ́lọ́ wa fi azaban shadida ní fi jonítàn ọlọ́mọ sí yàáyà alìkìyàmà jẹ́ nìkọ́ ọ̀kan wa ṣùgbọ́n wa amma man amana ẹni tó bá wá nígbàgbọ́ wa amila saliha nípa ìmáànì àti iṣẹ́ rẹ̀ ọlọ́mọ ń so pàwọn papọ̀ nínú Kùránì Karim ó ń túmọ̀ sí wípé ìmáàn bìdóòlà amalẹ̀ sọ́ọ́lẹ̀ kò lè sàǹfààní kéyò ní ìmáànì láìsí iṣẹ́ rẹ̀ pẹ̀lú ẹ̀ ìmáànì yẹn ò lè sàǹfààní bẹ́ẹ̀ náà ní iṣẹ́ rẹ̀ láìsí ìmáànì ó náà òfo salihat illal ladina amanu wa salihat níbí báyìí ọ̀rọ̀ ni wà ámàmàn àmànà ṣùgbọ́n ẹni tó bọ́ wá nígbàgbọ́ tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ ó gbà nábì gbọ́ wà ámìlà saliha ó tún wá ṣiṣẹ́ dáadáa irú ẹni bẹ́ẹ̀ falahu jaza'al husna ẹ̀san fún un yàní a ó sọ yàní ọ̀rọ̀ ọ̀rọ̀ fún nínú àṣẹ tàwọlọ́n subhanahu wa ta'ala yàní kí gbogbo àlámàrí ẹ̀ a ṣe ní rọrùn fún kò ní rí ìnira láyé nígbà yìí bẹ́ẹ̀ kò ní rí ìnira níjọ́ gbéǹdé alìkìyàmà ọlọ́mọ́sà sí àlámàrí ẹnìkọ̀ọ̀kan wa ní سببا حتى إذا بلغ مطلع الشمس وجدها تطلع على قوم لم نجعل لهم وجدها تطلع على قوم لم نجعل لهم من دونها سترا كذلك وقد أحطنا بما لديه خبرا ثم أتبع سببا حتى إذا بلغ بين السدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا قالوا يا ذا القرنين إن يأجوج ومأجوج يفسدون في الأرض فهل نجعل لك خرجا فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا قال ما مكني فيه ربي خير فأعينوني بقوة أجعل بينكم وبينهم ردما آتوني زبر الحديد حتى إذا ساوى بين الصدفين قال انفقوا حتى إذا جعله نارا قال آتوني أفرغ عليه كطرا olúwọ̀ ọba wa jalla wa ala ọlọ́tún tẹ̀síwájú nípa àlàyé lórí ọ̀rọ̀ zulqarnayn ọlọ́ni thumma atba'a sababa lẹ́yìn náà zulqarnayn ó tún mú ọ̀nà rẹ̀ tọ̀ ó tún mú ojú ọ̀nà náà tọ̀ hátà ìdá àbálaga mọ́tílà àṣàm títí tó fi dé ibi tó rùn yọ ibi tó kọ́kọ́ dé náà ní ibi tó rùn wọ̀ tó sì rí ibi tó rùn yí wọ̀ sí ó tún wá ń tọ̀ ọ̀nà náà lọ ìdá àṣàm títí tó fi wá dé ibi tó ha ó wá rí pé ń yọ lórí àwọn èèyàn kan ó bá àwọn èèyàn kan níbẹ̀ lam naj'al lahum min dunha sitra aw ki gaga kan bo wọn yani ki kò sí gaga kan abẹ́ òrùn ni wọ́n wà kò sí bòjì kankan fún wọn ọlọ́ni lam naj'al lahum min dunha sitra yani ki aw ki gaga kan fún àwọn wọ̀nyí láti jẹ́ pé kí ni kó máa tẹ́jì bò wọn fún òrùn lábẹ́ òrùn yìí ọlọ́ni kadhalik gẹ́gẹ́ báyìí wa qad ahatina bima ladayhi kubra ọlọ́ni àwọn ọlọ́n subhanahu wa ta'ala gbogbo ìsẹsí ẹ̀ àwọn ọlọ́ba ìmá wá yípo rẹ̀ o ni wàtàdá bẹ́ẹ̀ náà ni wàkọ́rí àhátùnà bí máa làdé yìí gbogbo nǹkan tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ ta ṣe fúnfún pọ̀ lẹ́yìn gbogbo tí rí ìmá tàwọn ọlọ́n ó ní ìtumọ̀

Hata ìdá bálaga bẹ́ẹ̀nà sàdẹ́yì títí tó fi wá dé àárín òkè méjì kan yàní bẹ́ẹ̀nà sàdẹ́yì ìmáàna jabalani yàní àwọn òkè méjì kan àmá òkè yìí bẹ̀yìnà kò máa sọ́gbọ̀rọ̀ ihò ń bẹ láàrin òkè méjèèjì ihò yìí kò wá ń bẹ lásán yáhàrú jù mínú ha yájújú wọ́n sùn wọn ni yájúj àti máàjúj láàrin òkè méjèèjì mẹ́tí wọ́n máa jáde wọ́n máa máa wọnú ìlú kan nínú àwọn ìlú tóró yẹni pé hátà ìgbàbálagàdé ilẹ̀ sàjẹ́yìn títí tó fi wá àárín àwọn òkè méjì kan tókè méjèèjì tó ní ihò táwọn yájújì àti májújì tí máa ń gbà jáde wájádà mìndú ní àwọn èèyàn wáyí láyàtẹ̀ àdúnà ya fàhúnà kàúlà wọn fi ẹ̀fẹ́ gbàgbọ́yìn lúlù kankan wọn fà gbàgbọ́yìn kankan wà láàlàbóyá wọn mọ̀rọ̀ sọ àbí wọn fi ẹ̀gbọ́rọ̀ tọ́lá ni láyàtẹ̀ ya fàhúnà kàúlà wọn fi ẹ̀súnmọ́ ya sọ inna ya'juj wa ma'juj mufsiduna fil ard sari ya'juj àti ma'juj wọ́n jẹ́ àwọn tó ń ṣe bàjẹ́ lulẹ̀ ẹni ibi ni wọ́n ìbàjẹ́ ni wọ́n ń ṣe lórílẹ̀ ìrẹ́ Dhul Qarnayn fa hal naj'al laka kharajan tí ó ṣeéṣe ká fún ẹni owó ọ̀yà kan ká fún ẹni nǹkan àfààní ká ká fún ẹni owó ọ̀yà kan owó kan ala an taj'ala baynana wa baynakum sadda nípa tó kọ́ fi gàgá sáàrin wa àtàwọn Ya'juj àti Ma'juj

kí ni ìrànlọ́wọ́ ni wọ́n sì fún mi lẹ́sì fún mi ìrànlọ́wọ́ tí mo fẹ́ náà ni pé a tún ní zobara lahadi ẹba mi wá ìkíkà rin àwọn píṣìṣì rin irin èdígé rin kéékèèké ẹba mi kó wọn ẹba mi àwọn wá ẹba hátà ẹnu ọba bá mi kó àwọn ìdíje ní kéèkèé wá ẹwà máa kó wọn jọ hátà ìràsáwà bẹ́ẹ̀nà sọ́rọ̀fẹ́ títí tí ó fi wá sí kí ni tí ó fi dọ́gba tí ó fi déédé àárín òkè méjèèjì kọ́ọ̀lá òkòkò nígbàtà ṣẹlẹ̀ ìtàn wá ní tẹ́sì náà pé ẹfẹ́ iná ẹwùrì sí ẹfẹ́ iná iná náà ni pé ẹdáná sí iná tẹ́ẹ̀dà wọ́n wá fẹ́ iná títí kí ni yẹ tó wá dínà tó jẹ́ pé ó sọ dínà nígbà tó dínà ọlá ààtù ni ó fúrigé aléhì títọ̀rọ̀ lórúkọ̀rọ̀ ní wọ́n sọ fún báyìí pé ẹbá mi wá ìdẹ ẹwà ìdẹ fún mi kí n yọ ìdẹ lé rìn فما استطاعوا أن يظهروه وما استطاعوا له نقبا قال هذا رحمة من ربي فإذا جاء وعد ربي جعله دكاء وكان وعد ربي حقا هو الله جل وعلا nígbà tí zero kọ̀rìnẹ́ẹ̀n tó yọ idẹ tí àwọn ẹni wọ̀nyí ó wá di pé ó fi ṣe gàgá láàrin àwọn aráàlú yìí àtàwọn yájúj àti májúj tẹwàrá àwọn yájúj àti májúj yìí wọ́n wá ń gbìyànjú àti dá ilé irin ìlú amáhùnúṣe ọlọ́wọ́ ní ó zaharu àwọn ìran yájúj àti májúj yìí wọ́n wá wà ń bẹ̀ ní ìkápá láti láti du orí irin yìí àbí láti dá irin ìlú wọ́n gbìyànjú ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n máa tẹ̀sá ó áyẹ̀ tààrù ní òní kápá láti gun kìní ìkọjá wọ́n máa tẹ̀sá òláhù nàtàbà bẹ́ẹ̀ wọn ò lágbára láti dájú kò rọ̀ mọ́lárùn láti látijọ́ tí zolokọ̀rìnlẹ́yìn tó ti ṣe wọn má ilé tí ò ti yé kára ìjáde sọ́dọ̀ àwọn èèyàn wọ̀nyí má ayé ni wọ́n ń lọ síbi tí ibi rìn wọ́n wá ń gbẹ́ irin yẹn wọ́n ń gbẹ́ irin yẹn wọ́n máa gbẹ látàárọ̀ tó bá ti di ibẹ̀ náà lọ wọ́n máa gbẹ nígbà tó bá fi tó bá kù díẹ̀ tó dàlú wọ́n bá sọ pé ilẹ̀ ti sú káwọn máa lọlé tó bá di lọ́la káwọn wá parí iṣẹ́ àwọn nígbà tó bá ẹdẹ́njọ́ kejì ó ti tó padà sí bó bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe títí tí ó fi jíjọ́ gbéǹdì àlìkíyàmà bẹ́ẹ̀ ni ó sì máa ti títí jọ́ gbéǹdì àlìkíyàmà olófàá jíjáde Yájúj àti Májúj ń bẹ nínú àpẹẹrẹ àlìkíyàmà alábi sàlàyé fún wa nínú àwọn àpẹẹrẹ àlìkíyàmà àpẹẹrẹ àlìkíyàmà tún sí bí oríṣi méjì a ní àpẹẹrẹ àlìkíyàmà nílá alamatul kiyama kubra àtún wá ní alamatul kiyama asubra nínú èyí tó jẹ́ èyí tó jẹ́ èyí tó gbọngbọ́n tó nílá a sì ní àwọn àpẹẹrẹ àlìkíámà kéékèèké àpẹẹrẹ àlìkíámà kéékèèké pọ̀ láyé tá a wà yí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ fi ń ṣẹlẹ̀ irú ẹni kí ni irú zina tó pọ̀ lórílẹ̀ ayé obìnrin ó pọ̀ ìpànìyàn ó pọ̀ ìwà àbàjẹ́ oríṣiríṣi nǹkan kan tí ń ṣẹlẹ̀ àpẹẹrẹ àlìkíámà ni àwọn alamatul kiyama sùgbọ̀rọ̀ nìyẹn àwọn á ní àwọn alamatul kiyama àwọn àpẹẹrẹ àlìkíámà tó jẹ́ ńláńlá

ó pàṣẹ fún òṣùpá òṣùpá jáde lọ́sàájá òṣùpá yìí jáde òṣù méjì ní wọ́n sọ la ilaha illallah muhammadu rasulullah ashhadu an wa ashhadu muhammadu rasulullah ẹ̀rí àwọn kèfèrí

innaka la tahdi man ahbabta walakin Allah yahdi man yasha iro le pona men tó bá wo Ọlọ́run ni máa sọ́nà men tó bá fẹ́ Ọlọ́run máa ma sọ́nà men ko kan so you walk on orun yẹn tó sì pa jáde lọ sọ yẹn eléyìí náà àpẹẹrẹ alkiyama ni nínú àwọn àpẹẹrẹ alkiyama tí ó wá ti ṣẹlẹ̀ nínú ẹ̀ náà ni ìjáde yaju àti maji arabi ni tó bá di gbẹ̀yìn ayé nínú àwọn wo wá rí beyen lu ó wá jáde padà sí orílẹ̀ ayé àwọn àpẹẹrẹ wọn ànábì sàlàyé fún wa mẹ́wàá ni gẹ́gẹ́ bí àdéhìsì tí mọ́ wa ọlọ́wà ni qala hadha rahmatun min rabbi yàní zulqarnain ní wọ́n ń dúpẹ́ ń sì mórí ha sọ́lọ̀ ó mà pé tó ṣẹlẹ̀ yìí kí sagbára wọn òní hadha rahmatun min rabbi ilé jẹ́ àánú látọ̀dọ̀ olúwa ọba

وتركنا بعضهم يومئذ يموج في بعض ونفخ في الصور فجمعناهم جمعا وعرضنا جهنم يومئذ للكافرين عرضا الذين كانت أعينهم في غطاء عن ذكري وكانوا لا يستطيعون سمعا أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم Olúwọ́ bá wa tabaraka wa ta'ala, òní wa tarakna ba'dakum yawma idhin yamuju fi ba'd. Nígbàtá pàlìkì àmà ẹ̀bá dé, táwọn yá jùjà ti máa jùjù bá jáde, ọlọ́ni àwà tí wọ́n kalẹ̀, apá kan wọn yóò máa rúpa pọ̀ máa pàkàn. Ìrìgbé yá jùjù àti máa jù mú wọnú àwọn ọmọ ènìyàn, wọ́n máa mítọ̀ láàrin ara wọn, wọ́n nù kẹfà fi sóò. Lásìkò yìí, wọ́n wà kọ sínú fèrè náà, ọlọ́wà ní kí Israfil ó sọ fèrè náà àsìkò àlìkì àmà sí ni fajama'nahum jama'a ọlọ́wà ní àwà kó gbogbo wọn papọ̀ àkún ọjọ́ papọ̀ dábá kún ọjọ́ wa aradna jahannama yawma idhin lil kafirina arda ọlọ́wà ní àwà sẹ́rí náà jahannama àwọn wo ni alladhina kanat a'yunuhum fi ghita' an dhikrina àwọn tó tẹ́ pé ojú wọn àbí èbìbò ó ti bo ojú wọn sí ìrántí tàwọ́lọ́n wọ́n ké Kùránì fún wọ́n ṣe wáàzí fún ọlọ́run wí ànábì wí àmọ́ kò ní gbọ́ kò kó níbi ìrántí tèmi ọlọ́run wàkánú láyé tẹ̀tẹ̀ òun sàmà wọ́n wá jí tí ni wọ́n wá jí ẹni tí ò ní kàtà àti gbọ́rọ̀ yẹni pé wọn ò gbọ́rọ̀ ọlọ́run subhanahu wa ta'ala imaamu muslim rahimahullah nínú sahihu wọn wọ́n gbàdá sọ́dọ̀ ibn mas'ud radiyallahu anhu wọn bá dijọ́ gbé ìdí al wọ́n gbé iná jahannama wá síkò sí yẹn pé wọ́n wọ iná jahannama wà tẹ́ pé wọ́n wà máa fa iná jahannama yìí yóò ní ìjánu saba'ina alfa 70,000 ìjánu yóò wà pẹ̀lú ẹ̀ a kúlù zimam saba'ina alfa malai malakun pẹ̀lú gbogbo ìjánu kọ̀ọ̀kan yà ní 70,000 mẹ́lẹ́kà yóò wà pẹ̀lú ẹ̀ ẹwọ́ bí iná ẹ̀ ti kú ọlọ́nìkan wọ́ wá sí gbangba jahannama àwọn kèfèrí tẹ́ pé wọ́n jẹ́ títí ìrántí ọlọ́run àwọn wà máa rí pé é iná táwọn wọ́n ni ọlọ́run kò sọ wà ń bẹ̀ ọlọ́ni afahasiba alladhina kafaru sí àwọn aláìgbàgbọ́ àwọn pètèrí wọ̀nyí sí wọ́n wá ń lérò ní àyíyà tákìzó ibadi min duni awliya ipé àwọn ẹrù tèmi ọlọ́run ni wọ́n fẹ́ mú ní ọ̀rẹ́ lẹ́yìn tèmi tọ́lọ́run subhanahu wa ta'ala inna a'tadna jahannama lil kafirina nuzula ọlọ́ni àwọn ọlọ́run subhanahu wa ta'ala a ti pèsè iná jahannama kalẹ̀ fún àwọn aláìgbàgbọ́ ní ibùdé sí ẹgbẹ́gbẹ́ ọlọ́run tó sọ ní báyìí afahasiba alladhina kafaru an yattakhidhu ibadi min duni awliya àwọn aláìgbàgbọ́ tí wọ́n fẹ́ mú àwọn ẹrú mi ní alásẹ̀yìntì lẹ́yìn ẹ̀mí ọlọ́run bá ní gbogbo ẹni màlẹ́ìkà ni ọmọ ènìyàn ni alìjẹ̀nú ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun náà ti wọ̀mẹ́ torí pé Allah subhanahu wa ta'ala kò fẹ́ta mẹ́rin kẹta lálátẹ́yìntì wa tawakkal ala Allah wa ala al-hayy alladhi la yamut gbẹ́kẹ̀lé ọlọ́run ẹni tí ó jẹ́ alátẹ́yìntì rẹ òun náà ni Allah wa ta'ala ọba tí èkú gbogbo nǹkan yòókù lẹ́yìn ọlọ́run tí ẹ bá fẹ́yìntì kù ọlọ́run ni níjọ́ yìí àkó iná jahannama àbí àwọn aláìgbàgbọ́ wọ̀nyí ṣe wọ́n wá mú alìmí inú àwọn ẹrú tàwọn ọlọ́run lálátẹ́ ìtìlẹ́yìn èmi ọlọ́ọ̀bá ni dájúdájú àti pèrè pèsè náà já ànámà kalẹ̀ fún àwọn aláìgbàgbọ́ ní ibùdarí sí ọlọ́mọ̀síwá الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه به فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا قل هو جل وعلا قل لي محمد صلى الله عليه وسلم kul hannu na bí okun bil aksari na amala sọ fún wọn tí kí n fún nírò nípa àwọn tó pàdánù iṣẹ́ tán ṣe láyé wọ́n ṣiṣẹ́ àmọ́ wọ́n pàdánù òfó iṣẹ́ ni wọ́n ṣe ọlọ́n sọ fún wa nínú Qur'anul Karim ọmọ ènìyàn innaka kadihun ila rabbika qadhan amlaki inú sura mi ọlọ́ni amilatun nasiba tasla naran haniya yóò sì wàhálà yóò rẹ̀ yóò tó wà wọnà jónijóni ìbáyìí ọlọ́ni tó ké fún inírò nípa àwọn kan tó ṣe pé wọ́n kò fún wọ́n pàdánù kẹtàn ṣe láyé àwọn wo ni alladhina dalla sa'yukum fil hayati dunya àwọn tó ṣe pé nígbàtà ti wà láyé níṣẹ́ wọn ti bàjẹ́ wọ́n ṣiṣẹ́ lóòótọ́ àmọ́ látàáyé níṣẹ́ wọn ti bàjẹ́ wa hum yahsabuna annahum yuhsinuna sun'a ṣùgbọ́n lọ́dọ̀ ti iṣẹ́ wọn ti bàjẹ́ nígbà tán wà láyé àmáhò lójú ara wọn wọ́n ń ṣiṣẹ́ dáadáa ni bọ́n ọlọ́ fi sọ fún wa inú sóra mi ojú owó ìyàwó ma ibi ẹ̀nà kọ́ṣẹ́ ámìlàkùn náà síbá tàkùlà náà hàníyà yàní níjọ́ náà ojú àwọn kan bẹ yóò yẹpẹrẹ ti ẹnìkan béèrè lọ́dọ̀ Mus'ab ó ní mo bi yáà ní Sa'ad bin Abi Waqqas ó ló ń bi Sa'ad bin Abi Waqqas nípa yìí báyìí pé àkúngbàtọ́rọ ní kúl na àwọn tó kọ́ sákò ní ẹ̀yìn tẹ́dìnà alì iná pè wọn haruriya na kìí sáwọn mọ̀tẹ́dìlà alákùnlá hal àwọn kan nínú àwọn sẹ́ẹ̀tì yẹ olùwọ́lẹ̀ ìpé sí àwọn haruriya ni wọ́n wọ́n lọ́lá onírara múmùlẹ̀ yahudu wa nasara ní àwọn yahudu àtàwọn nasara ni àwọn náà padà ní ìfẹ́hùn tí ẹ bá dẹ̀ sí wọn lóòótọ́ wàhálà tá yóò máa kò ní bí ṣe ń ṣe wàhálà lọ yóò mọ̀ ṣe wàhálà bọ̀ oríṣiríṣi àwọn gbogbo wàhálà yẹn tasla náàrọ̀ hàníyà yóò tún wá wọ iná kan gbóná ọlọ́mọdé àpàdánù iṣẹ́ wa ẹ wá rí mùsùlùmí náà tó ní ò bá fẹ́ pàdánù iṣẹ́ rẹ̀ òun náà ni kó fi gbogbo tí ó bá ṣe kó fi tẹ̀lé súnà tànàbíwá Muhammad sallallahu alaihi ó ní káàlì oúnjẹ kó pàdánù iṣẹ́ rẹ̀ torí jágbé ní àlùkí àmà man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹni bá ṣiṣẹ́ kan tí ò sí àṣẹ rẹ̀ lórí á dàrú sẹ́yẹ̀ bí lára ní ọgbẹ́ ìdí àríkíámà ni ọlọ́mọ dàṣẹ wà lùwà láyà ọlọ́wà ni ulaika alladhina kafaru bi ayati rabbihim wa liqa'ihi àwọn tá à ń sọ wọ̀nyí àwọn náà làwọn tó ń ṣe àgbàgbọ́ sí àwọn ááyà olúwọ ọba wọn wọ́n ń ké kùránì fún wọn ànábì ń sàlàyé fún wọn àwọn sàbí ń sọ̀rọ̀ àyè fún wọn àwọn wàlìkọ́ ìlú bẹ́ẹ̀ wọ́n ṣe ìgbàgbọ́ sí ìpàdé olúwa ọba wọn yìí látara bẹ́ẹ̀ fàhádìtọ̀ àmàlùhùn iṣẹ́ wọn wá jí tó bàjẹ́ láyé níbàyí a ni wọn ṣẹ́ o titiwa mùsùlùmí náà ni ó ṣe ìṣò tó fúyẹ́ fa amma man utiya kitabahu bi yamini fa sawfa yuhasabu kitaban yasira ọlọ́run já gba síra wa pẹ̀lọ́wọ́ ọ̀tún àyẹ́ tó wá gba síra rẹ̀ pẹ̀lọ́ yóò ṣe ṣìrò tó fúyẹ́ àmá wọn ti ti wọn ètòrí ni wọ́n wọn ò gbọ́nà ọba gbọ́ kò ẹ̀ ní kùkátà àní wọn ò tẹ́ wọn wà ní bí òṣùwọ̀n dúró fún wọn kí ló fà zalika jazaa'uhum jahannam tó fà kò sí kankan owó tí ẹ̀mí tọ́ ìkẹwò ìnàjá ànámà lẹ́sà ti fún wọn nítorí pé kí ni bima kafaru wọ́n sí àgbàgbọ́ngbàtán wà láyé wattakhadhu ayati wa rusuli huzwa lẹ́yìn náà wọ́n tún wá mú ayáyà tèmi ọlọ́run bẹ́ẹ̀ òjíṣẹ́ mi wọ́n mú wọn ní yẹ̀yẹ̀ ọlọ́mọ̀ ń bẹ́ẹ̀ mọ́tẹ̀nìkọ̀ọ̀kan إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا كل إنما بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا Olúwa Ọba wa jalla wa ala wọ́n ń sàlàyé fún wa nípa àwọn olóríire ọlọ́jẹ́ káàlú ọmọ abẹ nínú wọn. Ọmọ ènìyàn ọ̀nà méjì náà ni àwọn kan bẹ orí ibú ni titi wọn lọ́wọ́ ṣe ti wà bẹ́ẹ̀. Àwọn kan bẹ olóríire wa amìlì sọ̀lẹ̀ ha wọ́n tún wá ṣiṣẹ́ dáadáa kanat lahum jannatul firdaus nuzula alìjẹ́nà firdaus náà ní ibùsọ̀ kalẹ̀ sí wọn alìjẹ́nà firdaus alìjẹ́nà kan ní jẹ́ firdaus àwọn alìjẹ́nà pọ̀ àní jannatu na'im àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ẹ̀ náà ní jannatul firdaus anábì ní alìjẹ́nà firdaus òun náà ní èyí tó ga jù náà ló lọ́lá jù nínú gbogbo alìjẹ́nà yẹn olófà nínú sọ̀fẹ́kù Bukhari àti Muslim arábìnrin idha sa'altumullaha aljanna fas'aluhu al-firdaus fa innahu a'la aljanna wa awsat aljanna wa minhu tafjur anharu aljanna arábìnrin tẹ́ bá fẹ́ tọrọ aljanna o ẹ máa aljanna ẹ máa tọrọ àlìjẹ́nà fèrèdè torí pé òun náà ló ga jù nínú àlìjẹ́nà òun náà sì ló wà láàrin ló ṣe déédéé jùlọ látinú àlìjẹ́nà fèrèdáùsì náà ni àwọn àbàtà odò àlìjẹ́nà yóò ti máa sàn jáde tí ọlọ́ni àwọn tó nígbàgbọ́ òdodo tọ́dẹ̀ ṣiṣẹ́ ni ibùgbé wọn kọ́ọ̀lìdì ìrìnà sí ha wọ́n ó sì gbére nínú láyẹ̀bùgbóná àníhá ṣíwàlá sọmá ti wọ́n láàdì jẹ́nà yìí wọn ò ní wá pààrọ̀ nínú ẹ̀rì láyé bíbà yìí kò sí ibì kan àbí gbádùn kan tí yẹn lè máa gbádùn láyé bíbà yìí yóò tún máa wá nínú àwọn bùnmí ìtútù lọ́lá jùlọ àmá àwọn tuntun wọn ò ní yóò bí ọmọ àdìjẹ́nà lérí ọlọ́njá máa bẹ́nu wọn ipé tí ẹ tó fẹ́ n sí orí sọ fún yín ẹ tó fẹ́ n sí orí fún yín wọ́n ni àórí owó la àti wàdìjẹ́nà àti rí tójú òrírí tí rí nígbàdùn àti rínú àdìjẹ́nà àwọn àmọ́ wu ọlọ́run ọlọ́jà máa tẹ́nu wọn ẹwà rí ìgbádùn wúwo ọlọ́run yìí ó tún bí ìgbádùn tàlìjẹ́nà lọ hmm. àmọ́ wọ́n ti wà lìjẹ́nà yẹn ìfẹ́ àti wọ́n ń fẹ́ kí ní kẹm náà kò sí ìkẹ́kẹ́lẹ́ ní ọkàn àwọn má ọlọ́ni góòlù ìdá ànábì sọ fún wọn lẹ́ọ̀kánà báhàrù mi dáadáa wọ́n wá jẹ́ ink wọ́n jẹ́ sàdá lè kálì ti rọ́bì

nínú sóra ní ọlọ́ni wàlọ̀ annamasil ardi min shajara aklamun walbaharu yamudduhu min ba'dihi sab'atu abhur ma nafidat kalimatullah inna allaha azizun hakim ní sóra tó lukman ọlọ́ni ìbáṣe yí pé ó ṣeéṣe gbogbo igi tí ń bẹ lórílẹ̀ ayé gbogbo igi pátápátá kó wá jẹ́ pẹ́ẹ̀lì láti wọ́n ṣe kálàmù ẹwọ igi ẹyọ kan ẹwọ yẹ

الماء يعني قبل يعني لا نفد البحر قبل أن تنفد كلمات ربي àwọn obìnrin wọ́n dẹ̀ sẹ́wọ́n gbẹ síwájú kí gbólọ̀ ọlọ́ọ̀bá ní kó tó tán wà láwùjí iná bí mísìlì yìí mádàdà kódà tátúmórú rẹ̀ wá ní àlékún irú omi ayé yẹ atúmórú wọn wá wọ́n sì tán gbólọ̀ ọlọ́ọ̀ ní tán kó lè ìnàmà anàbáṣàrò mẹ́sìlùkùn ọlọ́ni àmẹ́bí wa sọ fún wọn à ní sọlọ́run ní ẹsẹ̀ màláìkà èmi ò jẹ́ nǹkan kan báṣàrò abára bí ti tí náà ni abára bí ti ní mo jẹ́ yóò ha ilé ọlọ́run ṣe wá àyè sí mi ọlọ́run ránṣẹ́ sí mi ó sọ kùránì kalẹ̀ fún mi kí ọlọ́run ránṣẹ́ sí mi annama ilahukum ilahu wahid wípé dájúdájú ana bashar mislukum yuha ilayya annama ilahukum ilahu wahid Aya yìí ń kọ́ wa nípa tọ̀hídò rùbùbíyà àmì tọ̀hídò olóhíyà olúwa ọba yìí tẹ́ máa jọ́sìn fún ọba kàtútù ni nídi eléyìí famankana yárújú lè kọ́ àrọ́bí ẹnikẹ́ni tí bọ́ wá ń retí àti pàdé olúwa ọba rẹ̀ ó mọ̀ kálí kìí àmà mbẹ̀ a sàyé ilé níjọ́ kan ọlọ́run sì ìṣirò fún tí ó kò lábẹ́ condition méjì o náà ní pé kí ni alákọ̀ọ́kọ́ alẹ́kẹ̀láṣú ẹlẹ́ẹ̀kejì náà ní pé ni alìmọ̀tàbà láti pé kó sí tẹ́yẹ pẹ̀lú sincerity kó ṣe nítorí tọ́lọ́n ó tún wá ṣe ní ìbámu pẹ̀lú sínú àtàlẹ́bíwà Muhammad sallallahu alaihi eléyìí níṣẹ́ dáadáa tí ó ṣe ní láǹfààní lẹ́yìn náà ó tún wá sá kúrò ní ìdàkejì iṣẹ́ dáadáa yẹn tọ́lọ́ ni fálíyà amalan salihan ó sì máa wà orogún kẹka pẹ̀lú ìjọsìn ọlọ́ọba pẹ̀lú ọlọ́ọba yẹni pé ẹ̀sìn ìjọsìn fọ́lọ́ọba subhanahu wa ta'ala kó má wà orogún kẹka yẹni pé kó má pàǹkà wa ta'ala gbogbo tí ó bá ṣe ni pé kó ṣe wa ta'ala nìkan tí kó gbogbo iṣẹ́ ta bá ṣe tó bá lọ́lọ́wọ́ bá sọ̀rọ̀ anábì sí sàlàyé fún wa nínú hadithi tó fẹsẹ̀rẹ̀ báyìí pé ọlọ́wọ́ bá ga ń sọ báyìí pé aná náà ni pé yàrí hadithi hadithi hadithi kódù sí ni wani ana khairu shuraka faman amina amalan ashraka fihi gairi fa ana bari'u minhu wa huwa lillazi ashraka ọlọ́wọ́ bá ní èmi ni mo dáa jù ni mo lóore jù tí ẹ pé èèyàn máa ń rò papọ̀ máa èmi mo lóore dù tí ẹ máa wà pẹ̀lú ẹ̀ gbogbo ẹni tó bá ṣiṣẹ́ kan tó bá wá pa ẹlòmí ìpapọ̀ mọ́ ni ó ṣiṣẹ́ yẹn ó wá pa ẹlòmí ìpapọ̀ mímí ọlọ́run yẹn ni pé ó tún lérò ẹlòmí tó ṣiṣẹ́ yẹn ọlọ́run bá ní subhanahu wa ta'ala fa ana bari'u minhu èmi bọ́wọ́ bọ́sẹ̀ kúrò níbi iṣẹ́ yẹn iṣẹ́ yẹn o kò ṣe ń tèmi ọlọ́run kí ẹ ṣe tèmi ọlọ́run bá ní ó ṣe fẹ́ni tó pa èmi ọlọ́run pẹ̀lú ẹ̀yìn bẹ́ẹ̀ anábìwá Muhammad sallallahu wa alihi wa sallam nínú àdíìsì ni ó ní inna akhawatu ma akhafu alaykum ash-shirkul asghar qalu wa ma ash-shirkul asghar ya rasulallah qala ar-riya yaqulu Allahu yawm al-qiyamah idha jaza an-nas bi a'malihim idhabu ila alladhi kuntum tara'una fi dunya fanzuru hal tajiduna indahum jaza subhanallah alabi ni a nǹkan tí mo bẹ̀rù jù fún ẹ̀yin àdúmọ̀ mi tí mo bẹ̀rù jù fún òun náà ni shirkul asghar ẹbọ kékeré ẹbọ náà ni àmì ẹbọ kékeré ni ya Rasulullah àwọn sábẹ́ yìí ya ya Rasulullah kí là ń tẹ̀lé ẹbọ kékeré yìí sàlàyé ẹ̀ fún wa kọ́ọ̀lá àrùyá àrẹ́bì ní òun náà ní pé kárí mi náà ní pé tàbá fẹ́ ṣe nǹkan ká mọ́ ṣe nítorí ọlọ́run a ṣe nítorí kán lè yìn wá káwọn èèyàn ń wò wá a ṣe nítorí torí apẹ́lò ní ìpapọ̀ mọ́lọ́run subhanahu wa ta'ala yàkúlù lọ́hùn yóò mọ̀lẹ̀ kìyàmà ọlọ́wọ́ a máa sọ́njọ́ gbéǹdé alìkìyàmà báyìí pé ìrà jaza náà nígbà ń sa àwọn èèyàn lẹ́sàn pẹ̀lú iṣẹ́ wọn ẹni tẹ́ ẹsẹ̀ tẹ́ ẹ àmì tẹ́ ẹsẹ̀ a ìrìnàbò oúnjẹ ẹ lọ bá wọn tẹ́ ń ṣiṣẹ́ yẹn torí wọn àwọn tẹ́ ẹsẹ̀ kó yìí àwọn tẹ́ ẹsẹ̀ kó yìí ẹwà wò ní tẹ́ẹ̀tẹ̀ rí ẹ̀san lọ́dọ̀ ohun ń bẹ̀lọ́ subhanahu wa ta'ala gbogbo nǹkan tá bá ṣe lórílẹ̀ ayé ní ìbádà ọlọ́run ṣàánú wa yá lè ṣe pẹ̀lú ikhlas yá lè ṣe nítorí tọ́lọ́run ọlọ́run yá lè ṣe ní ìbámu pẹ̀lú sunna tàrẹ́bùwa gbogbo àwọn ẹ̀kọ́ tí a kọ́ bẹ̀ ọlọ́mọ́sà jẹ́ kó wúlò fẹ́ nìkọ̀ọ̀kan wa èyí tó jẹ́ àṣìṣe ọlọ́mọ́sà fún ní ẹnìkọ̀ọ̀kan wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh àgẹ́gẹ́ bá ń ṣe máa kéde fún wa lójoojúmọ́ nípa àwọn iṣẹ́ tí ń lọ ní sẹ́ńtà wa ní markaz umar bodo kasab ní bíbáyì gbogbo àwa tí a bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún iṣẹ́ islam tí ó máa jẹ́ sádàkátùlì jáàríyá fún wa táà máa jèrè rẹ̀ nígbàtí àbá sí láyé má àkáǹtì wa náà ni account name umar bin khattab islamiyya account number 0569821 jaiz bank lẹ́ẹ̀kan sí account name umar bin khattab islamiyya 000006981 jaiz bank ọlọ́run sàṣẹ̀ nìkọ́ ọ̀kan wà ní ẹ̀sàn olóòrì náà ẹ̀tọ́ bá ní ìbéèrè ìṣàrà wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh kọwọ́n kọwọ́ ẹ̀sán àwọn ṣẹ́fì ní ẹ̀sán lórí ní ẹkùn kí ní ìdájọ́ arábìnrin tó wà ní oyún tí Ramadan wá dé ó ń bẹ̀rù pé kí ààwẹ̀ kó má kó palára bá oyún so wọ́n fúnyàn lóúnjẹ wọ́n gbà débi ìdájì tó létà wọ́n tó rí pé agbára tó ti wà kó ń tẹ́ra rẹ̀ wọ́n rí kó gba àwọn ọjọ́ ní ìkúmọ̀ tó níbi àwọn ìran wọ́n fún pé yóò àwọn ọjọ́ yòókù náà nígbà tó ti gba díẹ̀ ní ọ̀pá àwọn yòókù náà yóò padà gbá padà pé ṣé kí ni ọ̀nà tó fi bá ẹ̀sìn kí ni way out ń lè rí. alákọ̀ọ́kọ́ ni wípé níbẹ̀rẹ̀ kó mọ̀ wù pé ń páyà fún ọmọ kó wá fi àwọ̀ yẹn kalẹ̀ yóò try láti gba àwọ̀ yẹn wù náà torí obìnrin ò rí bákan náà ẹlòmíì ń bẹ ó lè gbà àwẹ̀ pẹ̀lú oyún ẹlòmíì ń bẹ ó lè máa fọmọ lọ́yàn kó sì gbà àwẹ̀ yóò kọ́kọ́ try rẹ̀ náà tó bá wá rí i pé tó ń bá ní kó máa bá àwẹ̀ lọ ó lè kópa lára bá wọn àbí kó kópa lára bá ọmọ yẹn nígbà yẹn yóò tó wá fi àwọ̀ lẹ̀ bá dẹ̀ fàwọn yẹn lẹ̀ kò ní sáwọn yẹn padà yóò bọ̀yàn ní gbogbo ojúmọ́ kọ̀ọ̀kan yóò mọ̀ fún aláìní miskin kìí ṣe pé yóò kàn fún yàn tàbá ní yóò bọ̀yàn kó mọ̀ pé just anybody miskin aláìní yóò fún lóúnjẹ jẹ oúnjẹ ìkan fún ààwẹ̀ kan ó lè jẹ́ ìsinu ó lè jẹ́ sáré kó sàtìkíyàn ní oúnjẹ kan jẹ tó bá sì wù gbogbo àwọn ọjọ́ tí ò wá pé ní oṣù kan náà ni ó lè kó àwọn èèyàn tẹ́ẹ̀tì àbí twenty nine jọ ó fún wọn ní oúnjẹ lẹ́ẹ̀kan náà ṣàrí tó bá wá ṣe yí pé gẹ́gẹ́ bí àlàyé tí mo ṣe yìí ó try rẹ̀ wò ó rí pé òun ò lè gbà tó fi di pé ó ń fún yàn lóúnjẹ yẹn bóyá wá débì kan ó wá ní kóun try rẹ̀ wò ó tún wá rí pé òun lè gbà ó wá gbà ní wọ́n ń gbà lọ ó tún wá débì kan ló wá di wípé à kì ní ìtúsẹ̀ mi tẹ́lẹ̀ àwọn èyí tó gbà yẹn ó wà fún èyí tí ò lè gbà yóò fún yàn lóúnjẹ rẹ̀ because olùgbà àwẹ̀ yìí ni kí ṣe pé ó máa fi àwẹ̀ yẹn sílẹ̀ pọ́lọ́ọ̀pọ̀ lórí rẹ̀ kúmọ́ ìgbà míì tí wọ́n ní ká fún aláìní ní oúnjẹ tí pé irú àwọn ọmọ tó ti dàgbà náà tó ọmọ tẹ́ ń tọrọ àwọn láàrin kan tó wá but eventually ọmọ náà ti sínú ní bìkà tó pẹ̀lú gbólóhùn pé yóò fún aláàrẹ̀ ló jẹ kó ṣe dandan ni kó jẹ́ pé oúnjẹ rẹ̀ ló fi sí ni pẹ̀lú ní òmu ọ̀sán yóò jẹ dẹ́gbẹ́lọ́ àrí nǹkan tí kí ni bóòlù kọ̀ǹdù bóòlù ṣe lágbára sí. níbẹ̀ yẹn kìí ṣe pé oúnjẹ tó ń wò fún yẹn kìí ṣe pé dandan ni kó fún aláàrẹ̀ kó ti fi kó sà fún yàn lóúnjẹ ni ẹni yẹn ti sínú ó jẹ lẹ́yìn ìgbà tó sínú dání o kó sà ti jẹ pé ó fún ní oúnjẹ tó tó jẹ ìròjẹ tó ti yìn tó lálàáfíà tí èsè tó bóyá oúnjẹ tó ní òdìjẹ tó kó pọ́n dandan kó ṣe pé ẹni tá a bá fún lóúnjẹ kó fún oúnjẹ wa sí ni kásàkó fún lóúnjẹ ni hmm. ọ̀fun wọ́lọ́ọ̀kọ̀ náà oníbẹ̀rẹ̀ ni kí ni ìdájọ́ ẹni tó jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ mú kó àwọn kan ṣe fásitì pé níwọ̀n ìgbà tó jẹ́ pé ó sì bá ìmáàmù lórí ìrun kò bá jẹ́ pé ó kó lórí ìrùkú so ó sì bá aráka náà. irú fásitì yẹn kò ṣe déédéé ó tako nẹ́sì tá a bá ń tẹ̀lé ìmáàmù kírun tí ìmáàmù ẹni tó ń tẹ̀lé ìmáàmù kírun bóyá wọ́n ti bẹ̀rẹ̀ ìrun kó tó wọlé níwọ̀n ìgbà tó bá bá ìmáàmù lórí ìrùkú kí ìmáàmù ó tó dìde kó lórí ìrùkú ó yẹn eléyìí ni láti wà fún tí ìmáàmù bá ti dìde kó lórí ìrùkú yẹn báraka yẹn àmọ́ tí ìmáàmù bá ti gbórí kó lórí ìrùkú kò yẹn yóò sọ̀rọ̀ aka yẹn padà eléyìí ni tí láti wà fún àti láàfà àkókò takòrí àmì eléyìí ni tí láti wà fún àti bọ́ àfà àkókò takòrí so ẹni tí máa ń sọ báyẹn bóyá nǹkan míì ní sọ ọ̀rọ̀ tí ń sọ yẹn sínú ẹ̀sìn hmm. ọ̀fun so èyí tó wà nínú ẹ̀sìn tí láti wà fún náà ni pé tàbá bá ìmáàmù kó tó dìde kò lórí ìrùkú àbáraka yẹ tó bá ti gbórí kò lórí ìrùkú báyìí àbáraka yẹ wọ́lọ́ọ̀kọ̀ ọ̀nà. ẹlẹ́kìnjẹ́ náà ni pé àtùmánìyàn farabalẹ̀ inú rúkùnù ìrànni bó wà lẹ́nu tó ti bẹ̀rẹ̀ wọn ó wá rí aláìsí pé bóyá òun wò ní wọ̀ òun pẹ̀lú mẹ́sì pé tí irú nǹkan bá ń ti wáyé ó ti jẹ́ kínú náà láàyè Hmm. wá fi lé ilẹ̀ òtún bẹ̀rẹ̀ ní ah, kò ṣe déédé nítorí ẹ kó ṣe ni pé kó tó àláti kọ̀ǹtú ara rẹ̀ kó má wò ní wọ̀ fún yẹn kó má rẹ̀ lọ kó dàbí rẹ̀ yóò ní àmọ́ kó wá jáàrùn kó tún bẹ̀rẹ̀ ilé